but ọ̀nà wa náà ni i have like ten cars eh, èmi personal èmi ni mo ní ten cars a máa bá ti wà bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan báyìí ó máa ń bàjẹ́ ní ọ̀nà wa ló ń bàjẹ́ ẹ ní kí gómìnà wa bá bá a ṣe. ẹ jọ ẹ bá wa ṣe o gómìnà ẹ jọ o. ẹ ẹ sẹ́ni àwọn mọ́tò ńlá láyé ò dáná tó dáná dànù ẹjọ ẹ bá wa ṣe o ẹ bá wa ṣọ̀nà yẹ kó dáná ìdàpọ̀ abẹ́rẹ́ kọjọ kọ́ bá ṣe then our next governor tó tún bọ̀ yá yìí ni ẹ lè yí àwọn ah, ọ̀gá yáyì tiwa ti pẹ́ ẹ̀ lọ́tà ní mọ̀ṣọ́. sẹ́tà àwọn ẹbídí dèndé. ọ̀ya yáyì bàbá àgbàlagbà. yáyì ló ń lọ sẹ́tà àwọn ẹbídí dèndé ọ̀yì sẹ́yìnbẹ́ ọmọ bá aṣọ náà wá kí tí ẹ lè máa wá Ferrari ládùúgbò yẹn ẹ̀yàn sandy èwo làbọ̀ ọmọ lọ lo mọ́tò gíga gíga ní gbogbo àwọn ìlà ròdé bẹ̀nà republic gbogbo ẹ̀gbá gbogbo àwọn ọ̀nà yóò dá sọ́gọ̀ ọ̀tà kó dá dé abúlé ẹ̀gbá gbogbo ò dá jàre gàdàgàdà ìpọ́jù ọlọ́sàánú wa tọ́nà bá dáa kò yẹ kó máa ga sí wa pé àwọn ah, ọ̀sẹ̀ your your road is not good which one your road is not good ẹjọ bá a ṣe o bá a ṣe àárín ìdìbò fún yín mọ. ẹ ṣe o ẹ ṣọ̀nà ẹ jọ o ẹ ṣọ̀nà ẹ ṣọ̀nà kálẹ̀ ìdìbò fún yín ẹ kọ́kọ́ ṣọ̀nà ọ̀nà àti iná ọ̀nà àti iná tó ń tan jẹnẹrétọ̀ ọlọ́run ló pèsè owó jẹnẹrétọ̀ kò sí iná ẹ bá wa ṣe o. àwa tá a nìna lógún state wébi sí sango níná wáyà tó ń já sango transformer bọ́ọ̀nù ṣé tí nẹ́pọ̀mù náà dé transformer wa ń jóná wáyà ń fọ́ọ̀lù transformer.